tv if tv award make una no vex make una no use my character judge me ọ̀tọ̀ music ọ̀tọ̀ ni character akoti later is a superstar kinema cruise akoi cruise there is cruise in music amúlùdùn i do music for living orin mo fi ń ga o orin lèmi fi ń pa àwọn fáǹsì mi lẹ́rìn orin mi làwọn ọmọ yín máa ń gbọ́ tó fi máa ń gbéra yàtọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yín gbé ta ni favourite artist wọn bye bye street problem orin wo ló ń gbọ́ ẹ má gbé nǹkan mi fólò mi o mo fọlọ́run bẹ̀yìn mo fọlọ́run kọ́ yín lọ́rùn. kọ́m àkọsílẹ̀ ni o pé mo máa dológo àkọsílẹ̀ ni pé tv ọ̀dẹ̀ máa nọmínétì mi ṣáàmọ̀ èso ìkọ́lé ti jésù. zazu agogo àyìnbó portable ọmọ lálẹ́ mi edis edis edis ẹ̀mẹ́ta ló pè yín ilé owó pé wèrè ẹ̀rẹ̀sì máa rí wèrè wèrè dídẹ́sẹ̀ bọ́ bàtà yín ẹ̀rọ aláàmìsíṣà à edis ọdún ó máa lọ fà gan ó máa ó máa búùmù gan ẹ̀ Random nominate madman madman musician street dey take over. <laughs> kò sí wàhálà bẹ́ẹ̀ kò sí ìjà bẹ́ẹ̀ we no fight we just dey talk am mean say akwe space wey dey give us space akwe competition yearlys don nominate madman were olori street the takeover so muna give us our award no vex o oh, bros bros no vex o oh. if i fok up no be me first dey fok up plenty pipo don dey fok up I ada.